وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد إخوة الإيمان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله سبحانه وتعالى ọba tí ó kádàrá bíbí ẹwà lórí ilẹ̀ títí di àsìkò yìí tó sì tó kádàrá ká máa bẹ lórí Islam ká sì máa bẹ lórí ìlànà tí anẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam sí òfin lílẹ̀ àtọ́rọ̀ ẹ̀kẹ́ àti òjíṣẹ́ ọlọ́run fàlẹ́ rẹ̀ àti àwọn sọ̀hábà àtọ́rọ̀ ẹ̀kẹ́ àti òjíṣẹ́ ọlọ́run gbogbo àlùmọ́ ànẹ́bí lápapọ̀ àtàwọn àtàwọn àrọ́mọdọ́mọ àwọn ní ìjọba ìjọ gbèdé àwòyáwò ní tẹ̀síwájú lórí ṣurutu la ilaha illallah àwọn amájẹ̀mú la ilaha illallah eléyìí tí gbogbo ẹrú tí ó sì fi ní àlàáfíà tí a ń kà fún àgbà méjì nínú àwọn amájẹ̀mú náà ní àná àbí ẹyọ kan abẹ̀rẹ̀ pẹ̀lú orin eléyìí tí wọ́n kó àwọn májẹ̀mú mẹ́jọ sí inú rẹ̀ tí ó lọ báyìí wípé ilmu ni yaqinu wa ikhlasun wa sidqu kama mahabbatin wa inqiyadin wal qabuli laha. وقيل ثامنها الغفران منك بما سوى الإله من الأوثان قد قلها سوى الإله من الأشياء قد قلها علم يقين وإخلاص وصدقك مع محبة وانقياد والقبول لها وقيل منها الكفران منك بما سوى الإله من الأشياء قد أولها سوى الإله من الأوثان قد أولها لرى ومجمع سيدي قلم لا إله إلا الله lẹ́yìn ìgbà tí a ti sọ̀rọ̀ nípa mẹ́tẹ̀mù alákọ̀ọ́kọ́ tó jẹ́ àlẹ́rìn tí a fà bẹ̀rẹ̀ ilé orin náà àlẹ́rìn mọ̀nàfí lè jahal mẹ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì الشرط lè اليقين المنافي للشك اليقين lè المنافي wọn náà ni أمداجه eléyìí tí ó máa ń gbé iyèméjì kúrò nínú ẹ̀mí. وذلك بأن يكون قائلها مستيقنا بمدلول هذه الكلمة يقينا جازما فإن الإيمان لا يغني فيه إلا علم اليقين لا علم الظن فكيف إذا دخله الشك والاتيان أفوى الشيخ العلامة محمد سعيد رسلان حفظه الله ورعاه وعصن الله عاقبته وذلك بأن يكون قائلها مستيقنا بمدلول هذه الكلمة يقينا جازما إتما مجم ولكن تاقني اليقين المنافي للشك àmàdájú tí máa ń mú iyèméjì kúrò nínú ẹ̀mí òun náà ní kí ẹni tó ń sọ gbólóhùn la ilaha illallah olùsọ gbólóhùn la ilaha illallah òní ẹnu kó jẹ́ni tí ó máa àmàdájú ẹni tí gbólóhùn náà ń tọ́ka sí ẹni tó ń túmọ̀ sí kó lámàdájú nípa rẹ̀ kí iyèméjì kankan má sí nínú ẹ̀mí rẹ̀ ní jẹ́bẹ̀ torí pé ń tàǹpẹ̀ ní ìgbàgbọ́ kéèyàn ó kà mà la yughni fihi illa ilmu al-yaqin la ilmu zanni kéèyàn bá mà nípa ìgbàgbọ́ tí ò bá máa lámàdájú àìmọ̀ alámàdájú yẹn kò lè tó fún láti sọ di olùgbọ́lọ́mọ ọba gbọ́ olùgbàgbọ́ òdodo. so méjì ni ìmọ̀ ilmu al-yaqin ilmu ìmọ̀ àbáfẹ́ lẹ́yìn ó kàn dábàá lẹ́yìn tó tẹ̀wọ̀n lẹ́bi èèyàn pé báyìí lórí bẹ́ẹ̀ ni ìmọ̀ àmàdájú náà ń bẹ. èyí tá a fi máa ń bá gbólóhùn la ilaha illallah kìí ṣe pé mo dábàá bẹ́ẹ̀ mo rò pé eléyìí ló tẹ̀wọ̀n lẹ́mí mi kọ́ ní tó dáni lójú òun làá ń bá ìtumọ̀ la ilaha illallah tá a bá ń wí ní gbólóhùn ká máa ní mímọ̀ àmàdájú kí làwọn ìtọ́ka gbólóhùn yìí. ìyẹn ló fà á tóbi já sí pé ńgbà tí ìmọ̀ àbáwò bá lè wọlé sínú ìtumọ̀ la ilaha illallah bó o wá ní ẹni tí ń ṣe iyèméjì pípí bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ lórí wọn ni la ilaha kò sí olùjọ́sìn fún kan lódodo àyàfi allah ntí wọ́n sọ ní pé a ò gbọ́dọ̀ sí kankan allah nìkan la gbọ́dọ̀ máa sìn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ eléyìí téèyàn bá ti ń ṣe nínú ẹ̀mí ẹni ẹ̀ tí ìdè mọ̀mí ni àbí yẹn ti ẹ̀tún wá lọ wí jáde lẹ́nu bí kéèyàn sọ wípé al-adiyanu kulluha. موصلة إلى الله لكن الطرق لكن الطرق مختلفة kásọ̀tún gbogbo ẹ̀sìn náà ní súnni mọ́lọ́hún ní múni dọ́dọ̀ ọlọ́mọ bá wà gbogbo ẹ̀ náà ní tọ́lọ́mọ ọ̀nà ló yàtọ̀ tí a bá tún wá wí irú eléyìí tí èyí tí àgbà gan tòkíyù alhamd tòkíyù alhamd tí ó sọ tíyẹn bá ní gbàgbọ́ burúkú báyìí nìyí pé gbogbo ẹ̀sìn náà nìkan lọ́hùn ọ̀nà táǹgbà àti lọ́hùn ló yàtọ̀ ẹni yẹn kò tí ì gbàgbọ́ yẹn láìlá ìlọ́sọ̀ láì sí ìbejì irú gbọ́dọ̀ yẹn kókó ni kókó ni. gbogbo ohun tí gbọ́dọ̀ láìlá ìlọ́sọ̀ tí yóò bá ń túmọ̀ sí àti ti ń tọ́ka sí pátá àgbọ̀dọ̀ máa lámàdájọ́ ni. káwa náà wo tí olúwa Allah subhanahu wa ta'ala sọ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل هو سبحانه وتعالى ni dájúdájú àwọn olùgbàgbọ́ ناني أويني àwọn وانك tó الله pé wọ́n ثم لم يرتابوا ثم لم يرتابوا lẹ́yìn náà wọn ò ṣe iyèméjì sí gbàgbọ́ náà wọn ò ṣe iyèméjì sí tí wọ́n gbàgbọ́. وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله bákan náà ni wọ́n ń jagun pẹ̀lú àwọn dúkìá wọn àti ẹ̀mí wọn sójú ọ̀nà ọlọ́run. kúlẹ̀ ìgbà ọmọ sáà dẹkùn wọn àwọn olódodo nìyẹn. àwọn àyẹn làwọn olùgbàgbọ́ òdodo wọn ní pàṣípààrọ̀ tó fi sípò ìmáàdì ní billahi wa rasulihi sallallahu alayhi wa sallam kawnahu lam yartabu ay lam yashukku ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi májẹ̀mú sí ìgbàgbọ́ wọn kátó lè jẹ́ tó gbàgbọ́ lódodo kí ni májẹ̀mú náà won bá dé pẹ̀lú pé wọn ò ṣe iyèméjì lam yartabu. wọn ò ṣe iyèméjì ẹ̀rí wọn à iyèméjì. fàámẹ́lì mọ́tà fàáwọ́mìnẹ́lì mọ́nàfíìn wọ́n ní ẹ̀rí ẹni tí bá ń ṣe iyèméjì sí ìgbàgbọ́ irú ẹni ìyẹn oríṣi ara òun ara òun na ni. àlèrí ìlàkọ́lẹ̀ wà òfin yẹn àwọn mọ́nàfíìn tí olúwọ́ bá إنما يستخذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون تجب شمان صلاة الطوبة آية فالصحيح قل هو الله سبحانه وتعالى أمين يتم ما قيندا لو لم تروا سجون ورم كبا وكفير جاء مباشرين tí wọ́n máa wá gba ìyọ̀ǹda pé dákun ìyọ̀ǹda wa afẹ́ṣe kan afẹ́ṣe gbà afẹ́ṣàwò àníráyé ọlọ́run láwọn tí ó máa gba ìyọ̀ǹda rẹ̀ òun náà ní alladina la yu'minuna billahi wal yawmil akhir àwọn tí wọn ò gbọ́ lọ́wọ́ bá láàgbọ́ tí wọn sì gbọ́jọ́ ọ̀gbẹ́ ọjọ́ ọ̀kẹ́ ìwà gbọ́ wàtábàtì olóńgbò rọrùn fọ́kàn wọn ti yèméjì sí gbàgbọ́ àwọn tí ọkàn wọn ń ṣe iyèméjì sí gbàgbọ́. fàwọn fi rọ ibi hìm yàtà ọ̀dà dùn àwọn tí wọn ò ti gbà kó dodo ní tó ń sọ tó já gbé inú àìgbà lódodo yẹn ibẹ̀ ni wọ́n ti ń lọ láti ń bọ̀ yàtà ọ̀dà dùn wọ́n lọ wájú wọn lẹ́yìn níbi ìgbàgbọ́ lábẹ́rẹ́ wípé gbọ́dọ̀ la ilaha illallah ó bùkátà kéèyàn ó jẹ́ kí ìméjì ó jáde kúrò nínú ẹ̀mí wa sí tí à ń bára wa sọ yìí ká má ṣe ìméjì bí gbogbo tí la ilaha illallah tó bá ti ń fi mọ̀ sí tó sì ń béèrè àgbọ̀dọ̀ ṣe ìméjì bí eléyìí nínú àwọn tó pàtàkì púpọ̀ tí mùsùlùmí gbọdọ̀ gbọ́ àgbọ̀yé ni. wọ́n ní falā īmāna liman qālaha shākkan murtāban gbogbo ẹ tó bá sọ gbólóhùn la ilaha illallah lẹ́ni tí ń ṣe iyèméjì fi ìtọ́ka àti ìtumá rẹ̀ tí ò sọ pẹ̀lú àmàdájú wọlé kọ́lé ha bí àdèdè ànfààl kódà bó bá wí ní òkò dédé òkà mímí dédé òkà mímí sẹ́gbà pé mímí tá a mí lójúmọ́ ìhun ló pọ̀ jù fún iṣẹ́ tá a ṣe iṣẹ́ tá a ṣe lójúmọ́ mímí ló pọ̀ jù tó bá wá sọ la ilaha illallah ní kìí tó kà á mímí ìyẹn pé kò ní mí àgbéra pé la ilaha illallah ní sọ tó bá sọ bẹ́ẹ̀ wọ́lọ̀ sọ̀rọ̀ àbí ha hatta yusmi'a jami'an nas kódà bẹ́ẹ̀ ni ìyẹn bá pariwo sọ gbólóhùn la ilaha illallah débi dúdú kò fẹ́ẹ̀ sí èèyàn kan tí ò gbọ́ ohun rẹ̀ kò fẹ́ẹ̀ sí ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run tí ò gbọ́ pé lámà ń wá lóko lẹ́yìn lára ìlọ́lá tí èméjì bá ti ń bẹ nínú ẹ̀mí èèyàn bí àdàdéhùn òǹkà yẹn ṣe pọ̀ tó ní wíwí bí ariwo yẹn ṣe pọ̀ tó ní pípa sí gbogbo ẹ̀dá ọlọ́mọ bá gbọ́ wà lóko lẹ́yìn lára ìlọ́lá tí ìméjì bá ń bẹ nínú ẹ̀mí kò lè ṣàǹfààní nígbà míì tẹ bá wà lóde nígbà míì táwọn àbọ̀ àbá fẹ́ ṣe àwọn sábà fẹ́ ṣe àwọn lásán wọ́n ní gbogbo yẹn ní la ilaha illallah gbogbo yẹn tó ní la ilaha illallah ẹ̀pà ìwúlẹ̀ tí mo gbọ́ sọ́bẹ̀ ní la ilaha illallah kálukú bá wọ́n lọ yìí kò túmọ̀ sí gàdá ẹni tó sọ jẹ́jẹ́ la ilaha illallah àti wọ́n tó pariwo aládùúgbò ní ládàjẹ́ tó sọ jẹ́jẹ́ lọ kúrẹ́ tó sọ jẹ́jẹ́ yóò tó gba ládàá ẹ̀kọ́ torí pé ẹ̀kọ́ tá a fi máa ń pe orúkọ ọlọ́run ọba ni pé dárúkọ ọlọ́run ọba rẹ fi nafsika khufyatan wa tadarru'an dúnlẹ̀ jáhárì mi náà káwọn má pariwo ọlọ́run má kígbe àwọn wa ni kígbe ọlọ́run kìí má kígbe tó takora wọn ẹni wọn tún gba dáadáa wípé ó kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tọ́lọ́run ti bá ìrántí ọlọ́run lò ju ìwọ́n tó kàn pariwo lọ jẹwárí ẹni tó wá mú ìjẹjẹ ohun àtẹni tó pariwo gbòòrùn táàbùn ìlú sọ pé á eléyìí ẹ̀mí ọlọ́run gbé tí èméjì bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ àbí tí ò bá mọ̀ túmọ̀ rẹ̀ nígbà ń pariwo lásán ni o ariwo tí ò lè ṣàǹfààní lásán náà ní pa ọ̀rọ̀ rẹ̀ ó dàbí òjò tó kù tí ó rọ̀ ni omi kí la fẹ́ nígbà tó tó tó kù tí ò wá rọ̀ omi kí la mú mbẹ. sotori ẹ ilá ilá ilá láwùjọ àwọn wí kótó lè jẹ tí ó jẹ tó dodo dandan ni kó já pé yóò dókòó sínú ẹ̀mí mùsùlùmí tí ń wí gbólóhùn la ilaha illallah al-yaqin al-munafi lish-shakk war-rayb àmàdájú ó dókòó sínú ẹ̀mí wa eléyìí tí ó ti iyèméjì jáde kó nú ẹ̀mí ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbé iyèméjì wá àmàdájú yẹn ò ní dé orí bí wọlé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí kò sí mọ̀mọ́dájú nípa ẹ̀sìn wọn nínú ẹ̀mí wọn lóko àtọ́jà pé tán bá ti gbé iyèméjì wá fún wọn iyèméjì wọn nìyí yóò ti fi ẹ̀sìn kú lẹ́mí wọn yóò ti gbàgbọ́ wọn dànù torí pé ìgbàgbọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni wọn ò máa lórí àmọ̀dájú wọn ò máa lórí àmọ̀dájú. so gbóòtú láàyè lára ìlàláwọ̀ pàtàkì ó kọjá ariwo ó kọjá wíwí ẹnu lásán pẹ̀lú táwọn lẹ́nu yẹn dandan agbọ́dọ̀ tó lámàdájú nínú ọkàn wa torí ijọ́ tí èmi tí ó bá dé tàbí ní sádánù torí pé wọ́n gbé ojú wa ìrújú ó gbé wa tí èmi ti bá ti bẹ nínú ẹ̀mí ìrújú a máa a máa a máa a máa borí ẹ̀ sábà ti dùn ìrújú kan wá báyìí dára ló bá tutù pé tó mà ní àdánwò a máa borí iyèméjì tánà wọn bá tó dé Si yàn tí èmi ti bá bẹ nínú ẹ̀mí ẹ̀sìn láàyè láàyè lọ́la tí ó mọ̀ kọ́ lọ́wọ́ aláàdìkan ni ẹ máa ń jọ́sìn fún lámàdájú tánà wọn bá dé àdáwọ̀ gbàǹdùn bẹ̀lẹ́mì rẹ̀ ló gbà dànù ó lè dẹni tí ó máa lọ ṣọ́ọ̀ṣì ó lè dẹni tí ó máa lọ ilé àwọn ó lè dẹni tí ó máa sáná ní káàkiri tí ó lè ṣe Islam máa ó lè má kúrò nínú Islam kó ló wọ̀ ní kírun ó má kírun má. látara wípé kò sí àmàdájú nínú ẹ̀mí rẹ̀ so ìrújú àti ìṣòro nínú tí máa ń gbá láàyè láàyè láwùdà nínú ẹ̀mí èèyàn ni tí ò bá ti rí àmàdájú bẹ́ẹ̀ ni tí ń wí. sùtúrí ẹ̀ àwa tá à ń gbólóhùn láàyè láàyè lọ́wọ́ kó tó lè jẹ́ pé ó ṣàǹfààní fún wa dáadáa ó di dandan ká fi kún àmàdájú sítúmọ̀ láàyè láàyè lọ́wọ́ gbólóhùn láàyè láàyè lọ́wọ́ ẹni tí ń sọ fún wa ni pé láàyè sàkíkù àhàdùn àlẹ́ ìbáàdàta kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ àtijọ́ kankan tó lẹ́tọ̀ọ́ láti gbà ìjọsìn lọ́wọ́ wa ju Allahu lọ. hátà fi tẹ̀sí kódà tó fi dórí àpọ̀mọ́ àpọ̀mọ́ ọlọ́wọ́ ọba nìkan ló ní ìbòtúpá àpọ̀mọ́ yìí náà ó máa ń ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti gbọ́ táǹpì ní àtẹ̀sí wọn gbọ́ yé táǹpì ní àtẹ̀sí wọn gbọ́ yé tó kù wọ́n rò pé tá a bá sọ pé subhanallah walhamdulillah la ilaha illallah tasbih fi tasbih o àbọ̀mọ́ ti tasbih o bẹ́ẹ̀ kò sì tasbih torí pé ń táǹpẹ̀ ní tasbih wù ní kẹ́yìn òun máa fi iyì rinlẹ̀ fún nǹkan pẹ̀lú gbólóhùn ká máa fi tóbi nǹkan rinlẹ̀ pẹ̀lú gbólóhùn tó eléyìí a kì ní fún ẹnìkan ju àwọn àwòrán lọ́wọ́ àtúntí àti àyè máa ń sọ àyè máa ń fi ẹ ahọ́n wa ká máa tún fi ṣàfọ̀mọ́ nǹkan àbí yàtọ̀ sí Allah gbogbo ẹni tí bá ń fi ahọ́n rẹ̀ máa bàbàrà oṣù bàbàrà jẹ́ bàbàrà àwọn àgbà kan ẹni yẹn ti ń ṣàfọ̀mọ́ nǹkan àbí yàtọ̀ sí Allah bọ́tẹ́ eléyìí ò ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kò yí pé tẹ̀síbíù làwọn ṣe ẹ̀rí lánàá sọ̀rọ̀ àpá àtọ́kùn wa ṣé ó ṣàkà òkòkò ni wọ́n sọ̀rọ̀ náà ọ̀rọ̀ burúkú sí ni wọ́n ní mo bẹ̀rù apá àti bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù apá àti bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù ajíjáwé lórí igi àtiwàgò nílẹ̀ ẹ̀rí mo bẹ̀rù ajíjáwé lórí igi àtiwàgò nílẹ̀ àkọ́mọ́nìyàn náà lábẹ́ sẹ̀ríà ìṣàkọ́mọ́nìyàn. gbogbo ẹ̀yìn tó yẹ bá ti mú wá fún yẹn tí ń tọ́ka ní pé à ń múre yẹn wálẹ̀ fẹ́ ní yẹ gẹ́gẹ́ bí pé ẹni yẹn lè fi wá ṣe tó bá wù á sàbọ̀mọ́ ẹni yẹn á sàbọ̀mọ́ ẹni yẹn wọ́n ní wàrà kó àtẹ́lẹ́ ló kọ́ àwọn náà wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀rí lẹ́yìn náà wọ́n tún wá ní mo àwọn àwọn kìnnìkan tán pè àwọn ayé tán ní àgbà tẹ bá ń bẹ nítòsí àtẹríba fún yín tó gbogbo eléyìí ní ń tọ́ka sí wípé àwọn àlùfáà tó lè kọ́ àwọn mùsùlùmí ní tàwọ̀rẹ́dì láwùjọ àwọn yóò bá yẹn wọ́n kéré gan àti wọ́n lè jẹ́ ká gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa dáadáa bí ọlọ́mọ bá ṣe fi hàn ànábì wa Muhammad sallallahu alayhi wọn ò tí ì tó nǹkan wa tó torí ẹ̀ pa tó fi dá pé. àwùjọ wa ni mùsùlùmí bukata fún ṣọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà máa gbọ́rọ̀ abili ọ̀rọ̀ wa àwọn ti ara wa gbọ́ kò ní sí pé wọ́n kan àbí wọ́n jẹ́ ló bọ̀. bàbá ọmọ tó dòkó ìkàmà wọn tí bá dáná bí ìbàdí sọ tó bá ti kí irun fún ọgbẹ́ irun ní ìwò kàmá. ebi wọn ń fa bàbá àmì ọlọ́run pẹ́pẹ́ wọ́n wá ní sẹ́wùrà wá wọ́n sọ fáwọn mọ̀lẹ́kà kó pé bàbá tá ń ṣàdúrà fún ẹ̀kọ́ pé nu náà ọlọ́run pẹ́pẹ́ ní bàbá ní òòdì ni mo mọ̀ ọmọ sí bẹ́ẹ̀ dáhùn. ẹ̀yà ọlọ́bàdàn tẹ́lẹ̀ ìdáná ẹ lọ dáná fún ọ bẹ́ẹ̀ bá fẹ́ kí bàbá yóò wà nù náà. ní abágbálẹ̀ lọ dáná.

ọlọ́lọ́ májà dárí èèyàn mẹ́ta wà láàfà bọ́ wíta méjì yẹn náà kò déèwò mo mọ àwọn méjì tó dẹ́kun sínú. ṣé wàá sílé ó là á mọ́lẹ̀ ó ní mo bẹ̀rù àbá àti ń bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù àbá àti ń bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù ajíjáwé lórí igi àti ìwẹ́gbò ní ilẹ̀ mo tún lè bẹ̀ yín ìyá tí wọ́n ń pè lágbà tẹ bá wà nítòsí àlejẹ́yìn rẹ̀. níta abaka gbọ́nà ni fẹ́ni tí o bá gbọ́rọ̀ yẹ kó kílẹ̀ dáadáa wọ́n ní bàbá ẹnìkan ó kú nílùú Ìbàdàn. ṣé wù làwálì bẹ́ẹ̀ ṣé wù ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi wa ń pa ṣé wù ọlọ́run bẹ́ẹ̀ ṣé wù ọlọ́run bẹ́ẹ̀ wa ń sọ fún ṣé wù làwálì wípé àwọn ò sọ fún màlẹ́kà gbogbo òkúta ṣàdúrà fún yìí kó jù sínú náà ṣé wù làwálì wa sọ fún ṣé wù ọlọ́run bẹ́ẹ̀ pé dákun má ṣe bẹ́ẹ̀. tí ó lọ́wọ́ lọ́wọ́ ní ẹ̀yin arábàrà tẹ́lẹ̀ èyí dáná ẹ lọ wọ oúnjẹ fún bàbá yìí o àìjẹ́ pé bàbá yìí ó wọ bàbá yìí ó ẹ lọ dáná oúnjẹ fún bàbá yìí ìyẹn ní ká lọ dáná oúnjẹ fún ọlọ́run pẹ̀lú ìkàlẹ̀ yìí lẹ́yìn náà wọ́n tún mú ọ̀rọ̀ pé ṣé òmùsá ni wọ́n sọ àwọn náà wọ́n àwọn adarúgbó èèyàn kan wá ní àfa wọn fi èèyàn méjì ló kú lẹ àwọn àwọn abẹ́sì wípé àgbàlagbà ni máa sọ̀rọ̀ kó yẹ kó wí sani méjì tó kù tí wọn ò lóun náà tó sẹ́kù sí kàn àwọn mọ̀ pé ṣé wàá sílé ilé o ti là á mọ́lẹ̀ wípé mo bẹ̀rù àfọ àti ń bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù ajíjáwé lórí igi ajíwágbò nílẹ̀ mo bẹ̀rù ẹ̀yìn ìyá tí wọ́n ń pè lágbà tẹ́ bá wà nítòsí àtẹ̀tẹ̀ríba láì sí èméjì àwílé lórí eléyìí ni wípé irú àwọn ọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ tí ń tọ́ka sí pé ọ̀nà àwọn àlùfáà ajínigbé yorùbá ni láti kó àwọn èèyàn lẹ́sìn yẹn jù àti láti kó àwọn èèyàn àtàwọn èèyàn jù. ọlọ́kùnrin bàtà subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tá a máa ń bẹ̀rù ọlọ́run ọba sọ nínú àkùránì pé alladhina qala lahumu an-nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbuna Allahu wa ni'mal wakeel ọlọ́run ọba ní àwọn èèyàn kan tí wọ́n àwọn mùsùlùmí gbà tí wọ́n fẹ́ jagun pẹ̀lú àwọn akẹfìrí lọ́wọ́n tẹ́ bá bá wọn pé à ẹ bẹ̀rù rí ara yín àwọn tẹ́ fẹ́ lọ bá jagun wọn ó ṣe yín bọ́ sẹ́sẹ́ sójú olùwọ́ba ní mo bẹ̀rù àwọn nǹkan ẹni pé nǹkan ẹ̀ lé wọn kú nígbàgbọ́ lọ. lẹ́yìn náà ọlọ́run bá tún sọ lẹ́yìn pé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí wọ́n máa ń bẹ̀rù ọlọ́run ọba ju àwọn àlùfáà ní àwọn àfáà náà lè tún wọ́n bẹ̀rù ajíjáwé lórí igi àdìwàgbọ́lẹ̀ ni wọ́n bẹ̀rù àwọn ẹ̀yà àjẹ́ máa tẹríba fọlọ́ lọ́tún jẹ́ pé àwọn àjẹ́ wọ́n tẹríba fún tí ń tọ́ka sí pé àìsí ìlápa tó lè kọ ilé ẹ̀sìn dáadáa. àwọn sọ eléyìí ti torí àmánà ìmà èyí tọ́lọ́ wọn kó béèrè lọ́wọ́ kó wá níjọ́ pé di alkiyama sẹ́yìn oṣù gbọ́dọ̀ máa gbọ́ pé eléyìí kéèyàn máa àwọn nǹkan kú mi náà tó bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yẹn o tó bí twelve second àbí thirteen ó tó lé ní twelve second èyí tí mo plé yìí ò sí ju ìṣẹ́jú méjì lọ àwọn ọ̀rọ̀ tó kú mi náà tún bẹ nínú rẹ̀ tí wọ́n ti sọ bí àkórúkọ àbùjànú máa fi ṣàdúrà fún yàn lélẹ̀ tó sì takò ń tà ń bára wa sọ tó jẹ́ ìtumọ̀ gbólóhùn la ilaha illallah. sọkọ ajẹ́ pé àwùjọ wa náà láti máa rí àwọn àlùfáà tí wọ́n máa sọ bí àwọn àbá àgbà rí táyọ̀ máa péjì táyọ̀ máa gbọ́rọ̀ wọn àwọn àbá àgbà yìí náà ni ó tún wá di ẹni àní fún wa olókùn ta ni ó wá olókùn yóò tún wájà pé àìsàn ara tí wọ́n mú ojú tara àwọn èèyàn tó fẹ́ tó ìdìlọ. àwọn tó wọ́n jẹ́ àwọn àlùfáà máa ń bọ̀ wọ́n wọn àyè bẹ́ẹ̀ mú wọn torí pé mo wò láburú kan tí wọ́n lè ṣe fún wa àwọn àfáà lẹ yóò bá ní wọn sọra wọn dùrùsà mọ aláwọn ní wọn sọ pé àwọn àfọwọpọ ọmọ pàṣàrí rẹ ẹ dákun sílẹ̀ yóò bá ní kàlàdínlá fáà kò sáà fáà lẹ lárúbáwá ni níbi ẹ̀sìn tí wájú kù sáàbà ń bẹ̀ ní ìlú lára àwọn àbá àbẹ̀ tí wọ́n ti gbóru kátàkátà láyé wọ́n ẹ̀ gbin kankan sí àwọn èèyàn tí wọ́n lẹ́mìí ju ẹ̀mí ìbẹ̀rù ọlọ́run àti ìbòwò àwọn àlùfáà tó a máa ń bọ̀wọ̀ àwọn àbá torí pé táwọn àbá bá yẹ̀ yẹ ìmọ̀ tí ń bẹ lára wọn tí wọ́n fẹ́ fún àwọn èèyàn tẹ́ bá ti fà kàn wọ́n ìmọ̀ yẹn náà ń yẹ̀ yẹ mọ́ wọn lọ́wọ́ tó ọlọ́run ọba pọn wọlé apọn wọlé ṣùgbọ́n tí ìbẹ̀rù ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lára tá a fi jọ́sìn fún ní kéèyàn ní bẹ̀rù ọlọ́run tó lára àwọn nǹkan tí gbólóhùn la ilaha illallah tó fi tá a máa ń gbà papọ̀ nìyẹn tó wá dàrú máa lọ́wọ́ náà lẹ́bi rí ọ̀pọ̀lọpọ̀ àlùfáà mi nìyí kò ní jọ aláwo kò ní jọ àlùfáà òun àti ẹni tó jáláwo wọ́n jọ máa ṣe gbogbo wọ́n jọ máa sọ̀rẹ́ kójọ máa jó púpọ̀ kójọ máa láwọn fúnra àwọn aláṣírí yẹn dákun àṣírí kíní ń pa àfa àtàláwo pọ̀ àṣírí kíní ń pa àfa àti kìbìrì pọ̀ kí ni wọ́n ń gbà lọ́wọ́ ara wọn ẹni máa sọ pé kùránì tó kùránì tó inú sì pọ̀ nínú tẹ́ gbára létẹ́ fi ń lò gbèsè ayé yín kì í ṣe tán kùránì mọ́ tó pọ̀ nínú tẹ́ fi ń lò gbèsè ayé yín kì í ṣe tán kùránì mọ́ tẹ́ bá ti gbára lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala wàlá ìgbogbo ní báyìí lẹ́rù yẹn rọrùn ní òbádé torí pé gbogbo nǹkan yẹn náà wọ́n fi dẹ́rù bá nábì kò já mọ́ kankan gbogbo ń tẹ́ ń sọ yìí pé àwọn àwọn ẹlẹ́bọ̀ ó ní wọ́n ní aburú lọ́wọ́ ẹ àwọn sísun ò ní tó àwọn tàná àwọn tàná náà ò ní aburú káwọn ti jẹ ta síbẹ̀síbẹ̀ náà ni àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba kojú wọn wọ́n kojú wọn lẹ́ni tó gbára lọ́lọ́run igba lọ́lọ́run ọba tọ́lọ́run ti dáàbò bò wọ́n òun ọlọ́run ọba òun sì ka kó lẹ̀ gbogbo ẹni bá ti dúró tọ́lọ́run lódodo ọlọ́run ọba òun ló máa dáàbò bò náà. àwọn pọ̀lọpọ̀ tí ń bá ti wá bó ti rí báwọn abọ́ àti wa lẹ́sìn tí ẹ̀ nírí àwọn àfáà náà ni ó máa fi tó sósì bàjẹ́ kí ló dé wàhálà yìí ni wá pọ̀ kí ló dé ẹsìlẹ̀ máa kùrán ẹlẹ́gbára lọ́lọ́ ẹlẹ́sìn Islam Islam tẹ ẹlẹ́sìn tí ò lè da tí ò jẹ́ ẹlẹ́sìn kó ẹ dá dúró kẹ ẹ dá dúró kẹ ẹ gbára lọ́lọ́ mọba Allah subhanahu wa ta'ala gbogbo àwọn anábìyàn ọlọ́mọba pátá tọ́lọ̀ ọba rán sáwọn èèyàn wọ́n ní challenges wọ́n ní tí wọ́n kojú ní wọ́n dẹ̀ borí àwọn ìṣòro àwùjọ wọn torí pé wọ́n dúró déédéé pẹ̀lú tọ́lọ̀ wọn ọba fi rán wọn ni gbọ́ wa tò ní ngbé gbé ọ̀dọ̀ wọn náà lẹ́tì máa gbà wúri òṣùlẹ̀ àìpérí mádàárí kan ọ̀dọ̀ wọn náà lẹ́mọ̀ wá lọ. téèyàn bá wá pérí kí wọ́n wá já mọ́kínni tí ẹ bá kúrò bẹ sàfihàn tọ́lọ̀ kò bá ti kádàrá wípé tí ó ṣẹlẹ̀ sí nìkan o ilé wa jámọ́ ọ̀la ìkò lè jámọ́ kankan sotori ẹ káṣà tí èsì ara wa ni yíyí gbogbo àpá àkàn aláwùjọ lẹ aláwùjọ lẹ yóò bá ìṣe ẹ ní àpá àkàǹkà ó lérò lẹ́yìn ìkọlẹ yẹn fi gbọ wá sílẹ̀ bọ́sù ọ̀pọ̀lọpọ̀ wọn ìranù pọ̀. lẹ́nu musnad imam ahmed àti sahih muslim nínú ẹgbàá wà fún àwọn Abu Hurairah radiyallahu anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ashhadu an la ilaha illallah anábì ni mò ń jẹ́rìí pé kò sí olùjọ́sìn fúnka lódodo àyàfi Allah wa anni Rasulullah mo sì jẹ́rìí pé dájúdájú èmi Muhammad yìí òjíṣẹ́ olúwa ọba ni mí anájú òpèrè sáàdẹ́bì kan tó pẹlẹ lọ́lọ́ ó ní òjíṣẹ́ ọlọ́run ọba láàlóhun ọlọ́run rẹ̀ mi ti yí ẹ máa tó lànà mi ẹ máa tẹ̀lé mi ẹ tẹ̀lé ojú ọ̀dà kalẹ̀. anábíwálélá yẹlẹkọ lọ abihima abdul wayọrọ ṣáá kéńfìhìmá ẹnìkan wà ní pàdé ọlọ́run ọba ẹrú sì kan ò ní pàdé ọlọ́run ọba pẹ̀lú gbígba nǹkan méjèèjì yìí gbọ́ lẹ́ni tí ò ṣe iyèméjì sí i ilà dákọlẹ̀ jẹ́nà àyàfi kíru ẹni bí ẹ̀wọ̀n padà wọnú àlùjẹ́nà àlùjẹ́nà lẹ́nu yẹn wọ̀ bí ẹ bá ti ní gbàgbọ́ sílẹ̀ àìlá àìlọ́lá ẹni tí ó ṣe ìméjì àlùjẹ́nà lẹ́nu yẹn wọ̀. nínú hadith mi tún bẹnu muslim látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anabuwa muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ làkìtà mọ̀ làkìtà wàrọ̀ àhàzà ìhàhìd يشهد الله إله إلا الله مستيقنا بها قلبه فبشره بالجنة أوصفوا كان وصحابة رضي الله عنه ó ní gbogbo ẹnikẹ́ni tó bá pa tó bá ti bá pàdé lẹ́yìn ògiri yìí tẹ́lẹ̀ náà sì jẹ́ni tó gbà tó nígbàgbọ́ sí la ilaha tó gba la ilaha ọ̀dọ́ mùsítẹ́ìkì náà méjì hà pálíkù tó dáa lójú dénú ọkàn rẹ̀ àmọ̀dájú nìyẹn tó dáa lójú dénú ọkàn rẹ̀ tí ò sí iyèméjì nínú ọkàn rẹ̀ níjẹ́bẹ̀ sí la ilaha illallah tí ò ní iyèméjì nínú sí anábìrin gbogbo owó èèyàn bẹ́ẹ̀ bábà ṣe é rògbè jánà máa fún wa ní òòdùn tí wọ́n wá jánà. so ó fún àti pé lára àwọn al-mubashshiruna bil jannati ala al-itlaq nítòsílẹ̀ lára àwọn tí wọ́n gba ìró dùnú àlùjánà òun náà ni man qala la ilaha illallah mustaqinan biha qalbuhu gbogbo ẹni bá sọ la ilaha illallah tí ó sì yé dájú nínú ọkàn rẹ̀ tí ò sí ìbéjì sí rárá bó ti kọ́ ma lára àwọn èèyàn tó gba ìró dùnú àlùjánà nìyẹn so káwá máa lámàdájú yìí òun náà ni tí a ń ṣe àlàyé fúnra wa gbogbo àwọn nǹkan tó lè mú ẹ̀mí wa máa ṣe ìmíjì sí lára ẹ̀ náà nìyí tá à ń sọ yìí káwọn akó máa dúbà ayé ká máa dúbà àgbà ká máa dúbà àjẹ dúbà oṣó gbogbo eléyìí pátápátá ìṣe ìmíjì sí la ilaha illallah ni bí ẹ bá gbé yẹn pàdé ọlọ́run kì í ti gbà wọ́n ìró dùnú àlùjánnà lọ́dọ̀ ọlọ́run torí pé kò dá lójú nínú ẹ̀mí kò dá lójú nínú ẹ̀mí kò dókòó sí nínú ọkàn ní tàmàdájú ìdẹ́rùpa tó fi ṣèkún lè máa fi bẹ̀rù àwọn nǹkan míì tí ó máa kú bẹ̀rù wọn sẹ́ni pé tóun ò bá júbà wọn yóò mú òun. torí ẹ̀ kúkúrú àwọn nǹkan yìí ká ṣàkíyèsí. al-yaqīnu al-munāfī lish-shakki war-rayb. àmàdájú eléyìí ti máa ń fi èméjì kúrò nínú ẹ̀mí ó gbọ́dọ̀ máa bẹ nínú ẹ̀mí wá sí lā ilāha illallāh. lára amájẹ̀mú tó jẹ́lẹ̀ kẹta قلنا القبول المنافي لرد القبول المنافي لرد القبول لما اقتدته هذه الكلمة بقلبه ولسانه قبول المنافي رد قلنا أنك مسلمي كوبا قولهم لا إله إلا الله كوبا توتسي nígbà tó jẹ́ pé yóò mú un lè gba gbogbo nǹkan tí gbólóhùn láàyè láàyè lọ́wọ́ bá ń béèrè fún látọ̀dọ̀ rẹ̀. tí ó sì nílè da kankan tí ò ní gbà kankan dà nínú rẹ̀ yẹn náà ń pè ní alukọ̀kúrú mùnàfi lọ́rọ́ ti gbogbo ní la ilaha illallah ọba ti ń béèrè fún látọ̀dọ̀ ọwọ́ tó gba la ilaha illallah gbogbo òfin fún la ilaha illallah tó ò ní yóò kan dà nínú ti ń béèrè fún gbọ́dọ̀ la ilaha illallah ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ó gbọ́dọ̀ gbà pé lómi ò lẹ́tọ̀ọ́ síjọ́sìn àfi Allah àgbà bẹ́ẹ̀ gbólóhùn láàyè láàyè láwùjọ sọ ń béèrè lọ́dọ̀ rẹ pé o gbọdọ̀ nígbàgbọ́ sí pé gbogbo táwọn ẹjọ́ sí fún yàtọ̀ sí lẹ́yìn Allah ìranù ní gbọdọ̀ gbàbẹ́ tó o bá ti gbé eléyìí o gba láàyè láàyè láwùjọ tọwọ́ tẹsẹ̀ nìyẹn gbogbo táwọn ẹjọ́ sí fún yàtọ̀ sí Allah ìró ìranù ni Allah nìkan ló lẹ́tọ̀ sí jọ́sìn o gbọ́dọ̀ gbà fún wàá pa gbogbo ẹtì tó bá ti gba la ilaha illallah o gbọ́dọ̀ pa gbogbo ìjọsìn ẹtì tó bá ti gbélé yìí eléyìí ni wọ́n pè ní kọbúl ìgbà nǹkan wọlé tọwọ́ tẹ̀tẹ̀ àmọ́ tó bá ti ṣe eléyìí o gbà wọlé nìyẹn Allah subhanahu wa ta'ala sọ nínú suratu Safat olùwọ́bá ní innahum. كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركوا آلهتنا لشاعر مجنون قل هو الله سبحانه وتعالى لتجرد أمور شكل في إذا قيل لهم لا إله إلا الله يستكبرون tí wọ́n bá sọ fún wọn wípé la ilaha illallah wọ́n á sì gbéraga wọ́n á kọ sí ikú wọ́n á pẹ́yìn sí i pẹ̀lú wọn kàn sọ pé la ilaha illallah inú bí wọn yóò bí wọn nú yóò rún wọn nú wọn àyè fẹ́ gbọ́ gbólóhùn la ilaha illallah ló fà tó yá sí gbólóhùn tó le jù tó sì ní agbára jù nínú gbólóhùn láti ọlọ́run ọba ọ̀dá ni gbólóhùn láàdìlá àfihàn gbólóhùn tó já sí téèyàn bá sá sí abẹ́ rẹ̀ pẹ̀lú pẹ̀lú pípé àwọn amájẹ̀mú tó di wàláyọ̀ wà lùdánà lẹ́nìyẹn tí ò sí ìbejì bẹ́ẹ̀ téèyàn bá sá sí abẹ́ láìláìlá pẹ̀lú gbogbo amájẹ̀mú tó di kò sí ìbejì bẹ́ẹ̀ pé ọmọ àlùdánà lẹ́nìyẹn olúwa bá ní àwọn kèfèrí tí wọ́n bá sọ fún wọn pé la ilaha illallah ìsẹ̀fáàrù yóò rún wọn ló bí wọn ló wọn ò ní nífẹ̀ẹ́ sí. wa yaquluna a inna latariku alihatina li sha'irin majnun. mo máa sọ fúnra yín pé ẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu wọn láwọn ọmọ ti máa sọ yín pé ẹ̀ máa gbọ́rọ̀ yín tí wọ́n fẹ́ ká pa gbogbo àwọn òòṣà wa táwọn bọ gbogbo àwọn tá à ń sìn yàtọ̀ sí Allah yìí káwá gbé gbogbo ẹ̀ kalẹ̀ nítorí ẹnìkan tí kà ń kọrin lásán ànábì ni wọ́n ń pè lákọrin wọn èyí tó wá sọ akọrin lásán awèrè akọrin lẹ́nu wọn lọ́wọ́ wọ́n pa ànábì ní wèrè akọrin tẹ̀sán àpé tí wèrè bá kọrin lóòótọ́ orin rẹ̀ ò jọra wọn orin rẹ̀ jọra wọn kódà bó bá kọ́ bólórí ti kọ́ ọ̀nà tí ó gbà máa gbé kalẹ̀ ti máa fura bó sì fún ọmọ abẹ́ lára ilé ìwé rẹ̀ bá rẹ́rìn ẹ̀rín rẹ̀ ó ti yàtọ̀ bó bá jó ijó rẹ̀ ó yàtọ̀ bó sunkún ẹkún rẹ̀ ó yàtọ̀ gbogbo ohun tó bá ti ní ìmọ̀ yàtọ̀ lẹ́ẹ̀tì máa fura pé ah, ẹkún yóò nà máa wọ̀ tí ó sì kan lára ẹni tí ó sunkún yìí bólẹ́rìn náà ẹlẹ́rìn rẹ̀ òkú ẹ̀rín rẹ̀ òjọ́ tí ó sì kan lára bójó ẹ̀ẹ́dìjó rẹ̀ òjọ́ tí ó sì kan lára kódà bó dúró ẹni dúró rẹ̀ yíyàtọ̀ sí òsì ìkẹlá rẹ̀ bó wó yẹn ẹ̀tọ́ ní wíwó rẹ̀ yíyàtọ̀ sí òsì ìkẹlá rẹ̀ gbogbo òṣèlú rẹ̀ ò ní jọra wọn. àwa ni àdínà ilẹ̀ táàrí kú àlè hàtìnà àlè ṣá ayẹlẹ mẹ́jìnà òní. ni wọ́n sọ fún wa pé ká pa gbogbo àwọn oṣù àwa títí torí ẹnìkan wèrè agbọ́rin kan wèrè agbọ́rin kan ti ń kunrin lásán torí ẹ̀ láti oṣù àwa torí pé wọ́n ti gbẹ́kùn máa lá ilaha illallah òye wípé táwọn bá fi lè gbà á táwọn bá gba gbólóhùn yẹn ni àwọn ògbọ́dọ̀ bọ̀ kankan máa yàtọ̀ sí Allah gbogbo ẹ̀tọ́ táwọn fún ṣà wọn àwọn lọ ṣàdúrà ni àwọn bẹ òṣà ni àwọn wá sọ rẹ̀ ni àwọn wá bo rẹ̀ ni àwọn wá bó sẹ́kù sàánú àwọn ni àwọn ń wá bó pòtẹ́ gbogbo ẹ̀ pátápátá ó di táwọn máa béèrè lọ́dọ̀ Allah nìkan táwọn sì máa fún Allah àwa tá a la gbọ́ la ilaha illallah o tó já pé táwọn tí ó gbà á lánàá sá fún àwa tó wá ń ṣe lábẹ́ la ilaha illallah náà lára fà tí ń dúbà ayé tí ń dúbà àjẹ tí ń dúbà nínú àwọn àbá àbá nínú àwọn àbá. ó ní bàbá àwọn ọlọ́run pẹ́ bẹ́ẹ̀ bàbá àtàsọ yìí náà ni o tí ó zàká náà ni táwọn dọ́dọ̀ wọn jọ kan wọ́n wá sọ fáwọn wípé kíláàsì pé jẹun sàdá lọ́mọ sóògùn ní abá ń sàdúrà tí ò bá sóògùn ìmọ̀lẹ̀ ò ní yọ lára rẹ̀ ìmọ̀lẹ̀ ara rẹ̀ ò ní jáde ìdádàpọ̀ ẹ̀wọ̀ ìwé burúkú àwọn àpapà àwọn tẹ̀ pé ní òun náà nìyẹn bí ẹ bá ń sàdúrà tí ò bá sóògùn ìmọ̀lẹ̀ ò ní jáde lára ẹ̀ ó sọ pé ó kùn ju àdúrà lọ kí lẹ wá ń sàdúrà fún pàtó òun lè gbé ìmọ̀lẹ̀ jáde wọ́n á ní mélòó ni mélòó ni dùn àràbí dùn áwù dùn áhù dùn áhù àràbí mélòó nu òní mẹ́rin bàlẹ́ áhù náà ń kọ́ mélòó lárabí rẹ̀ mẹ́rin four plus four ẹ̀ eh, four plus four four times two àbí okùn ní sixteen okùn wa ní sixteen times sixteen ó wá fún ní two kíní kan ó ní ádàdì mu ádàdì mu fún ọ subhanallah ẹ báwọn bá ti ń fi ìranù ṣeré inú tí mo play náà níbẹ̀ àkàpẹ́ níbẹ̀ tí wọ́n gbà tó àwọn àbá àti gbẹ̀mí àwọn ti rẹ́rìn-ín ní dégbé ni wọ́n rẹ́rìn-ín subhanallah bó làwọn àbá àwọn ṣe ní báyìí náà bó làwọn àbá àwọn ṣe ní báyìí. agbélé kí ó kalẹ̀ ẹ̀kọ́ tàwíìdì yẹn nígbà tẹ́kọ̀ tàwíìdì yẹn níbo la ti fẹ́ gbọ́ yé a lè gbọ́ yé àwọn yóò máa ṣe fún àtìrí mà fẹ́ bọ́lá fún yẹn sí nígbà tá a fà kán wọn wájú ẹ̀yìn àfa àkẹ́tẹ́ ẹ̀kọ́ tí wọ́n ń dúpà oṣù tí ń dúpà àjẹ́ tí ń dúpà àjíjáwé àjíwágbò tí ń tẹ́rí bàbá àwọn àjẹ́ tí wọ́n ń rẹ́rìn rẹ́rìn rẹ́rìn tẹ́ àdìbí ilẹ̀ bá wọn sọ pé àwọn àpá àgbà náà láwùjọ kẹsì àwọn mùsùlùmí máa bàjẹ́ lórúkọ yìí bí àpá àwọn gbogbo yìí àpá àgbà kan gbogbo yìí máa dàgbà ọlọ́run jáde lábọ̀. torí ẹ̀ ká ṣàkíyèsí ara wa ká ṣàkíyèsí ara wa ó pàtàkì gan. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá já mà nípa àwọn èèyàn wọ̀nyí wọ́n ní fàjà àlọ́lá ọ̀tàlá ilẹ̀ tẹ̀tà àbíbí ní wọ́n sábà bá wú ìsèkbárò wọn àǹkọ́ọ̀lì láìlára ìlọ́lá. èyí tó fà á tọ́lọ́run ọba fi jẹ àwọn kékeré yà náà ni pé gbólóhùn láìlára ìlọ́lá àwọn kọ̀ láti gbà á wọn láti gba gbólóhùn láìlára ìlọ́lá ilẹ̀ ló dókè ló dómi ló ń ṣàrùkì ṣùgbọ́n tó gba láàyè láàyè láàyè kan máa fi gbogbo òjò tó fún ọlọ́wọ́ ọba aláwọ̀ nìkan ó di wọn la ìdí ìjìyà wọn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba náà nìyẹn ìdí ìjìyà wọn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba náà nìyẹn. so látara di eléyìí ẹwọn tí wọn sọ wọn ni aja'ala al-alihata ilahan wahidan inna hadha la-shay'un 'ujab láàyè mi nínú al pé ló fẹ́ gbogbo àwọn òṣà wa táwọn ọmọdé yóò kama sí àwọn àyòkù mọ́ eléyìí èèmà ni o. ọlọ́wọ́ bá ní wọn tọ́lá pọ̀lùmọ́lẹ́ omi nìhun anamṣu wàfẹ̀rù alẹ́ ẹ̀ẹ́lẹ́ àtìkùn. إن هذا لشيء يراد orú ọba ní àwọn ẹnu wọn wọn wá ayé yìí padà wọn àgbẹlẹ ilaha illallah wọn wá sọ fún àwọn àyòkù wọn ìgbẹ́ máa lọ emṣu ẹ̀kú lọ́dọ̀ rẹ̀ ẹ lọ́ máa sinú sáyé lọ́wọ́ wọn ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ẹ̀bùn ń lé tiẹ̀. máa tẹ̀mí iná bí hàdá fèlmí ládìl àfẹ́rọ́ gbogbo tí ń wuyà àgbọ̀rí àgbọ̀rí lẹ́nu àwọn bàbá wa ẹlòmínà yìí táwọn máa ní àwọn ògbọ́rí tí òkèlè kan sọ́ọ́rí ẹlòmínà yìí ṣe àdámọ̀ sọ́ọ́rí àti kí tó ó lè ní ṣe kàwáyé sọ́ọ́rí àti àní ẹ padà sí díẹ̀ sí ọlọ́run ọba ẹ̀dúró ti tọ́lọ̀ fẹ́rẹ́ ànábì sallallahu alaihi wasallam kẹ́yìn àfọ́sí máa bàtà àwọn mùsùlùmí jẹ́ ẹjẹ́ àwọn mùsùlùmí ó wà bọ́lọ́run ọba ti fẹ́ ká wà kọ́lọ́run ọba lè yọnu sí wọn kó yọnu sáwa ní àpapọ̀ máwọn tó ti ṣáájú wa. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ni wọ́n ní máa sami nàbí hàdà fil millatil akhirah eléyìí tá à ń kó yà gbọ́ rí in hadha illa ikhtilaf irọ́ lélẹ́yìí irọ́ ni irọ́ ni ká máa sọ pé ká máa sin kàmí yàtọ̀ sí Allah irọ́ ni ká máa ní ká máa tún bá jẹ́ irọ́ ni ká máa ní ká máa tún bá oṣù bá ti bá nu bá ti bá akẹ́kọ̀ọ́ tó dé nu ẹ̀yẹ̀ máa tún wọ́n pè lẹ́sìn ni ẹ̀sìn tẹ́ bá ti nígbàgbọ́ sí pé ẹ̀sìn tẹ́ fi rojú rí ọlọ́run tẹ́ ẹ fi rálùjá náà wọ̀ nìyẹn gbogbo tó bá ti lẹ́ẹ̀ àní ìsìláàmù ò kama ká a dúbà àti ká máa dúbà oṣó gbogbo yẹ ẹfà jẹ́ àtúntò lẹ̀ fáwọn aláwọ̀ nira wọn kájọ ma ti bá ara wọn ẹ̀yẹ máa ti bá ọlọ́pàá laa là ẹ máa ṣe bá ọlọ́pàá bá ìtumọ̀ fúnni ọ̀hárò ni ẹni tó já tó lágbára lórí gbogbo nǹkan tó bá gbọ́wọ́ lé nǹkan kan náà tó bẹ̀ wó bí. ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ ọba tó jẹ gàba lórí gbogbo nǹkan ni ó ba lórí oṣù ba lórí àjọ ba lórí gbogbo nǹkan pátápátá ẹ̀dá kan agbára kílẹ̀ dáka ní níwájú agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. القادر المقتدر القادر القدير المقتدر القوي العظيم ọba tó ní agbára tí agbára tí ò lè lẹ láéláé tí lílẹ ò lè bá yorùbá náà máa tún wá ní ewé a máa sunkún agbára ọlọ́wọ́ ọmọ yìí ewé ewé máa ń wí kìrì jẹ́ sábà lè wé sunkún ó sí jẹ́ ọlọ́run ọba sọ fún wa pé kulla yawmin huwa fi sha'n gbogbo àti ọlọ́run ọba ń bẹ lórí ìṣe rẹ̀ gbogbo wa ọlọ́run ọba là ń bẹ lórí ìṣe rẹ̀ ẹ̀sùn ọlọ́run ọba là dáadáa náfìlà ló lè máa fi súnmọ́ ààwẹ̀ ní kùránì kíkà ní dùá ò lè máa súnmọ́ ọlọ́run ọba là máa tọrẹ máa kòfin ọlọ́run máa tẹ́yà bá ti jẹ́ ní ti súnmọ́ ọlọ́run ti ń kòfin rẹ̀ máa tọ́lọ́mọ bá ní ó má ṣe tó gbé jùlẹ̀ tọ́lọ́mọ bá ní ó ṣe tó mójútó ọlọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́mọ bá sì nífẹ̀ẹ́ rẹ̀ ẹnikẹ́ni tó bá ta lù yóò kàgbá kò so ìfi ọlọ́mọ bá Allah subhanahu wa ta'ala lágbọ́dọ̀ máa wá ní gbogbo wọn náà kó lọ́lọ́mọ kó ṣe nífẹ̀ẹ́ wa. àmọ́ ká wá ìyọnu ayé ìyọnu kìnnìkan ìyọnu àgbà ìyọnu ọmọdé ìyọnu òkú ìyọnu aláyé akẹ́ńtàmọ́ ara wa gbogbo eléyìí pátákó lè gbé wa débi kankan níwájú ọlọ́mọ bá Allah subhanahu wa ta'ala kọjá kéèyàn tó kàgbá kó níwájú ọlọ́kọ́lọ́ kó má jẹ́ àkàgbá kó. Allah subhanahu wa ta'ala ni ayin mu wa sọ pé inna la tariku alihatina li sha'irin majnun káwá tó igbóló la ilaha illallah káwá pa gbogbo ń tàn sí yàtọ̀ sí Allah káwá pa á tì eléyìí ò lè rọrùn wọ́n pa nàbì nírọ́ mo gbà ń tàn nàbì mú wa ọlọ́run tààrẹ̀ obìnrin sí wọn ọlọ́run promise wọn níyẹ ẹlẹ́tẹ̀ ìyàdínwó ní mórí bọ́ ń bẹ̀ níjọ́ pé ní àlùkàmọ́ ọlọ́run ọba promise wọn ọlọ́run ọba wá ní àwọn tí wọ́n bá gba la ilaha illallah ní gbígbà tí ó ní gbígbà tí wọn ò yọ kán lẹ̀ kúrò nínú gbogbo tó bá béèrè fún olúwa bá ní àwọn ní ó là nínú yà ọlọ́run ọba ní illa ibadallahil mukhlasin àwọn tí ò ní yíyẹ ọlọ́run ọba náà làwọn tí wọ́n jẹ́ olùsìn ọlọ́run ọba Allah táà ń pè ní ẹrú sin ọlọ́run ọba Allah àwọn olùsìnlọ́wọ́n ọba allah alimokulafiyin àwọn tí ọlọ́wọ́n ọba là lẹ́yìn ìgbà tí àwọn náà ti ṣe kéde tí wọ́n ṣòdodo pẹ̀lú gbólóhùn lábìlá hamidulilá ọlọ́wọ́n là àwọn náà. أولئك لهم رزق معلوم olùwọ́ bá ní gbogbo oorun wọn tí a bá fi wọn sínú àlùjánnà àlùkì ń bẹ fún wọn bẹ ìjẹ́ ìmú rọrùn ń bẹ fún wọn nínú àlùjánnà. fawakih mo máa ju oríṣiríṣi àwọn èso nínú àlùjànnà wà wọ́n mú kọ́rọ́ mú wọn ní dààmú ẹni àpọ́nlé ni wọ́n tí wọ́n bá dé nínú àlùjànnà àwọn tí wọ́n wà àlùjànnà làwọn kéde àwọn tí wọ́n gba la ilaha illallah lágbàtàn tí mo máa fa ayé àti oṣù àti àjẹlẹ́bọ lóògùn àti ajíjáwé ajéwàgbọ̀ tí mo máa fi kún irú àwọn tí wọ́n bá ti sọ báyìí ṣe àlùlá ìlà àìlọ́lá kọ́lọ̀ kan ṣe wọ́n ní hàn la ilaha illa lódodo tí ẹ bá gba la ilaha illa rẹ yóò jáwọ́ kó mi gbogbo àwọn nǹkan náà dáradára báyìí torí ẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní àwọn ilé ilé ní àlùjáná tí wọ́n ra pàlẹ́ nù rẹ̀ fi jannati na'im tí wọ́n máa bẹ nínú àlùjáná tí wọ́n ti máa gbádùn tí wọ́n máa ṣe ìrọ̀tọ́ mi tí ò ní síkú tí ò ní sárùn tí ò ní sébi tí ò ní sí kankan oríṣiríṣi jíjẹ mímu ní pẹ́ńpẹ́ olú ọba tó ní man jaa bil hasanati falahu khayrun minha wa hum min faza'i yawma'idhin aminun min faza'i yawma'idhin aminun olú ọba ní gbogbo ẹni tó bá mú dáadáa wá pamọ́ ọlọ́run àáfọ̀nì tó dáa jù bẹ́ẹ̀ lọ níjọ pé ní alùpùpù wọn máa bẹ̀rẹ̀ ní tẹ́fẹ̀ wọn balẹ̀ dáadáa tó dáa jù tí ẹ̀ máa mú wá kọ́ òun náà ní kéèyàn á mọ la ilaha illallah kó sì gbà á tọwọ́ tẹ̀lé ọ̀gá dáadáa èèyàn nìyẹn níwájú ọlọ́wọ́n ọba nínú la ilaha illallah tọwọ́ tẹ̀lé. nínú hadith yàgbá wa Abu Musa al-Ash'ari tó ń bẹ nínú Sahih Bukhari Sahih Muslim àtàwọn tíra hadith mi anabu Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń júwe àpèjúwe tó ń wọ ọba fi ran sáyé bó ti lè rí ànábì júwe rẹ̀ nínú hadisi àfáwa abu musa al-ash'ari. ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó إن مثل ما بعثني الله به عز وجل من الهدى والعلم أبجو ينظر وبافرامي فيه نيما نعطيما كمثل غير هدى أجنبي هدو تروني أصاب أرضا وار سوري لك فكانت من أطائبة طيبة قبلت الماء orí ilẹ̀ tí òjò yìí rọ̀ sí àwọn apá kan ilẹ̀ náà ó já àyè tó dáa tó lè gba omi sínú ó wá gba omi ó fà á mu fa anbatat al-kala'a wal-'ushba al-kathira bẹ́ẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn irúgbìn táwọn etí ó fáwọn èèyàn àtàwọn ẹranko ó wá bẹ̀rẹ̀ sí ní mú jáde ó ń mú jáde láti inú rẹ̀ lẹ́pàá sí òjò náà. وكان منها أجادب أمسكت الماء أنا بني أفاق ننو لنا أريد دي أجادب أما بتولي دي أواهي بتوكو تاوى بيبيلو تجا في تولي بارو سيبقوني ولي يوكا دو يولي تنسي سوريني هو مومي مستوري داني فنفع الله بأننا فلما وبوا قومي شنفع نفع وينيا فشربوا منها wọ́sàkọ̀ wọ̀rọ̀ àwọ̀ wọ́n mu nínú omi yìí wọ́n fún nínú rẹ̀ wọ́n fi wẹ́tì ilẹ̀ wọn ilẹ̀ oko wọn wọ́n fún àwọn ẹran wọn mu nínú ẹ̀ àrígbé ìkíní àti kejì ìran ilẹ̀ yìí ó sì mú dáadáa wá ó sì máa ń bà ní wá. anábìrin wa sọ abẹ́tọ̀ ìfẹsẹ̀mí ni a ó kọ̀rọ̀ òjò ìtumọ̀ rọ̀ sí apá bòmíì lórí ilẹ̀ náà apá bòmíì lórí ilẹ̀. إنما هي قيعان إنما هي قيعان هو تجسفي بتجاسكي ودالتي لا يمسك ماء فجور سبه وليقبا ومسي أوري ولا تنبت كالآن بطفا ومن وليقبا ويرقين kò sáǹfà كانوا nu méjèèjì فذلك مثل من فقه في دين الله ونفعه بها بما بعثني الله به anabi ní èyí ń la pẹ̀tùwẹ̀ ẹni tó gbẹ̀sìn yìí tó gbẹ̀sìn ọlọ́wọ́ ọba yìí wọn lè bá àhùn bìmá bá sani lọ òbí yìí àgbọ́yé yẹn ó wá fún un ní ó wá ṣe láǹfààní pẹ̀lú tó lu ọba fi rán mi ìtọ́lọ̀ fi rán mi ó ṣe láǹfààní òrùka gbọ́yé ìtọ́lọ̀ fi rán nàbì ó ṣàǹfààní pẹ̀lú rẹ̀ fàálìmọ̀ wàhálìlámà ó ní mímọ̀ ó fi mà yí kọ́ ọ̀yà kìí sì kọ́ púpọ̀ tí wọ́n ń kọ́ yín ká má bẹ̀rù àfa àti bẹ̀rù ọlẹ́ má bẹ̀rù ajíjágbé ajíwàgùn ẹ bẹ̀rù àwọn àjẹsánkù ìlágbà kìí sì yí wọn. fàálìmọ̀ ó máa ń bá tọ́lọ́run wọn wàhálìlámà ó sì fi máa wíyàn ó ṣàlàyé rẹ̀ báwa dá sí wíyì anabi ni wọ́n máa sọ̀rọ̀ máa ń lam yarfa bidhalika ra'san ó ní ẹ̀wà rẹ ni tí ò ti ẹ̀ bójú wo ní tí mo mú wá yìí tí ò bójú wo ìmọ̀nà àti ìmọ̀ tó lù wọ́ bá gbéra mi falam yaqbal huda allahi alladhi ursiltu bihi irú ẹni yẹn ẹni tó já pé ìmọ̀nà tí olúwọ́ bá fira mi òun ò gbà kò gba ìmọ̀nà náà ó lò ó kò lo ìmọ̀lẹ̀ náà kò ṣàǹfààní látàrí irú ẹni yẹn ẹni tó já pé ìmọ̀lẹ̀ yìí ò lè wúlò fún ni. àwọn tó jíṣẹ́ ọlọ́run bá sẹ́lẹ̀ lọ́wọ́ àbọ̀rọ̀ sẹ́lẹ̀ tó sọ ń bí ó sọ̀rọ̀ nípa pé ó mọ̀ ó gbà so nǹkan àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ gbà nínú tó lu ọba fẹ́ràn nàbì sallallahu alaihi wasallam òun náà ní gbígbà gbọ́dọ̀ la ilaha kéèyàn jẹ́ mùsùlùmí tí ó gba gbólóhùn la ilaha illallah lẹ́yìn wá tá a bá ti mọ̀ ká wá gbà á tá a bá gbà á ní tó ń béèrè fún ká ṣe ká tó máa fi kọ́ àwọn èèyàn ká máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tó ń ta fẹ́ sọ fáwọn èèyàn àkọ́kọ́ ni pé ká mọ̀ nǹkan yẹn ń ta fẹ́ fáwọn èèyàn kọ́kọ́ mọ̀ kọ́kọ́ gbọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ olùfẹ́ fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ fẹ́ ṣe wá àti fáwọn èèyàn bí tó fẹ́ sọ gan kò mọ ibi tó dojú kọ nínú Islam kò mọ̀ fi ọlọ́run lórí ẹ̀ tó bá kà sí pé wà á ti kẹ́nu tó kà máa sọ tó bá bá lẹ́nu náà ní tó bá ti pé náà kì í sẹ́nu bẹ́ẹ̀ kọ́. àkọ́kọ́ ni máa ń kó o fẹ́ sọ inú tó o mà tó sáǹpà nìyẹn má pa amára kó àwọn èèyàn tó bá wà nípò ẹni tó lè ṣàlàyé. tó ká ṣàlàyé láìláìlá ká máa lámàdájú ká máa túmọ̀ rẹ̀ ká gbà á tọwọ́ tẹsẹ̀ gbogbo tó bá béèrè fún ká fún un eléyìí ni nǹkan tí ó jẹ́ ara àwọn mọ́tẹ̀mú tó di gbólóhùn la ilaha illallah gbólóhùn la ilaha illallah béèrè fún pé má sí nǹkan bí yàtọ̀ sí Allah ní sí ó béèrè fún pé máa jọ́sìn fún Allah tẹ́tí lẹ́kẹ̀ máa sọ la ilaha illallah nìkan ni jọ́sìn nínú tó látara àgbọ́yé la ilaha illallah wa ama wípé o gbọ́dọ̀ má kírun tó bá ti fẹ́ kí wàá tó fún ọlọ́run ọba Allah o gbọ́dọ̀ má gbàwẹ̀ fún Allah o gbọ́dọ̀ má ṣe hajj fún Allah o gbọ́dọ̀ má yẹ zọzàká fún Allah o gbọ́dọ̀ má ṣe ìbádà ìjọsìn fún Allah tó bá bẹ o gbọ́dọ̀ má pe Allah o gbọ́dọ̀ má bẹ Allah o gbọ́dọ̀ má tọrọ lọ́wọ́ Allah gbogbo eléyìí la ilaha yóò jẹ kó yé wa lójú yé wa tẹ̀lé pé kátó pa àti mọ agbálá agbálá ilẹ̀ ìlọ́lá àwọn ilẹ̀ ilẹ̀ ìlọ́lá kámọ́ wa kírun ẹnìyàn mọ ògbọ́lá ilẹ̀ ìlọ́lá òye tó pé tó bá ti kírun nǹkan torí ẹ̀ ń sọ láìlá ìlọ́lá tó torí ẹ̀ gbà á náà ló ṣe yẹn ó gbà á nítorí kó lè máa kírun fún aláwọ̀ nìkan ni tó o bá tó wá kírun máa wọ kí lè sọ láìlá ìlọ́lá tó gbà sòrò pàtó yá pé káwọn yẹn sábà sọ káwọn ti mọ láàyè láàyè lọ́láwọ̀ débi pé káwọn máa kírun mọ́ wọn padà débi náà ti ń bọ̀ ni mo náà ló kúrò kékeré torípé tó máa láàyè láàyè lọ́láwọ̀ ní pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lódodo àyàfi Allah bóòlù àti wá fi jọ́sìn ilẹ̀ tá a wà sọ pé torí láàyè láàyè lọ́láwọ̀ náà yà kí ilẹ̀ nígbà tó yá kúrò náà fẹ́ sọ fún wa pé ká máa sin àláwọ̀ gbólóhùn àkókò sọ fún wa pé má jọ́sìn fún ó wá padà lẹ́nu tí òjò sì máa ó tún wá sọ máa láàyè láyè lọ́la gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ní kó máa jọ́sìn fún aláwọ̀ fọ́. nítorí ẹ̀ gbogbo àwọn nǹkan yìí pátá lára tó pàtàkì tí mùsùlùmí ó gbọ́ àgbọ́yé rẹ̀ ni a ní ìdí rẹ̀ ká mọ̀ àbùkátà sí agbọ́yé ọlọ́mọbó fi ọ̀rọ̀ rẹ̀ yé wa. májèmú ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn májèmú tí a ń ṣàlàyé òun náà wọlé ìsìlámù lè máa àbí lè lè wọ̀tárìk kéèyàn ó dúró jù tẹ́lẹ̀ fún àwọn nǹkan tí gbólóhùn la ilaha illallah bá ń tọ́ka sí lẹ́ni tí ò ní takú tí ó sì ní gbé nǹkan kan jù sílẹ̀ lẹ́ni tí ò ní takú pé lọ ọlọ́mọ bá ní wọn bọ̀ bí la ilaha illallah òfin bá gbọ́ yé ní oúnjẹ kó lè dúró jù tẹ́lẹ̀ ó gbà pa tọ́lọ̀ bá ti wá fáyà sẹ́yìn bá ti fà ẹnìyẹn gbólóhùn la ilaha illallah rẹ̀ ṣe láǹfààní o olórí gbàgbọ́ ní láàyè láyé láwù ọlọ́mọ bá ní wá kí mo lóòkì láàyè láyé láwù lè fi ìṣọ́ láǹfààní olórí gbàgbọ́ ní láàyè láyé láwù ọlọ́mọ bá ní wá gbàwé olóògbà ó sì ló gba láyè láyé láwù lọ. ó ti fà é nìyẹn wàá gbà fà wàá gbà fífà tó bá fọ ibi tó bá fọ ọ sí ibi tó bá tì ọ sí òní ta kúkú lọ́bẹ̀. èyí táwa ń wúyin nísìnyí láàyè láyé pé àdìká máa bẹ̀rù ẹni kẹ́kẹ́ káta máa sọ tọ́lọ́ wọn bá sọ ká máa sọ tá nàbí sọ nǹkan ti wá lọ́bẹ̀ láàyè láàyè làláwù náà ara tó béèrè fún nìyẹn pé ká sùn tọ́ ká sàlàyé ká júwe fáwọn èèyàn ká jẹ́ káwọn èèyàn ó mọ tó tọ́ àti tí ò tọ́ ní tó béèrè fún náà là ń ṣe yẹn tó ń jí láàyè láàyè làwọn bá ti béèrè fún o gbọ́dọ̀ sọ fún òṣè tó bá ti ní òṣè láàyè láàyè làwọn rẹ sùúrù àlùbáríkà ò sí ń bẹ nìyẹn. Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ sọ̀rọ̀ Qur'an lọ́ba ni wọ́n máa ń yuslim wajhahu ila Allah wa huwa muhsin faqad istamsaka bil-urwati al-wuthqa wa ila Allahi 'aqibatu al-umur lọ́ba ni gbogbo ẹnikẹ́ni tó bá jura rẹ̀ lẹ́yìn fún Allah wa man yuslim wajhahu ila Allah gbogbo ẹ̀ tó bá sọ mí ti ara rẹ̀ fún ọlọ́wọ́n ọba Allah wa huwa muhsin tó sì jẹ́ ní ti ń ṣe dáadáa tẹ́ ń kò fún ọlọ́wọ́n ọba náà faqad istamsaka bil urwatil wuthqa pẹ̀lú àwọn nǹkan méjèèjì tó ṣe yìí ó ti di ẹni tó di okùn ọlọ́wọ́n ọba tó yí mú nìyẹn dàgbà ọlọ́wọ́n ọkùn tó yí tí ò ní jáde pé kéèyàn ó sọ mí ti ààrẹ fún ọlọ́run tó sì máa kò yẹn lọ́wọ́. alọ́run ọba lẹ́nu yẹn ti fi okùn tó yí mú wà ilẹ̀wọ̀ ní àpébàtó ìkún gbogbo àti bọ̀tán gbogbo nǹkan pátá ọ̀dọ̀ ọlọ́run ọba dà ní ìpàdé. gbogbo ohun tí kálukú dúró jì tí ò jáde mọ́lẹ̀ ọlọ́run ọba àlá àti gbogbo nǹkan yóò padà sọ́dọ̀ ọlọ́run yóò padà sọ́dọ̀ rẹ̀ ní. sọ́rọ́ ومن لم يسلم وجهه إلى الله ولم يكن محسنا gbogbo ẹnikẹ́ni tí o bá ti wá jura rẹ̀ lẹ̀ fún Allah tí o sì jẹ́ ní kò fi ọlọ́mọ ọba má pẹ̀lú ṣe dáadáa fa innahu lámúyẹ tẹ́mísì fìlẹ̀ ọ̀rọ̀ wọ́n ti lè lọ́sùn káàmì dájú pé ní náà o ṣe kí ni kò di okùn tó yé mú rárá okùn tó dì mú okùn tó fẹ́lẹ́ púpọ̀ ni ìwọ́n tó ti okùn ayé mú tó jẹ́ pé ayé ló ń júbà ayé ló ń tẹríba fún ajíjáwé ajíwágbò àwọn tí wọ́n bẹ̀rù ní kókò tó kókò tó kókò tó fẹ́lẹ́ okùn tó fúyẹ́ tó lè já níjàkújà ológun tó nínú òde okùn tó yí òde mú rárá. قال الله سبحانه وتعالى ومن ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم فالنبي ما عملوا إن الله عليم بذات الصدور tó bá ní gbogbo ẹnikẹ́ni سنتاني bá فلا ìgbàgbọ́ tí ما ta ní gbogbo àgbọ́ fala yahzunka kufruhu má jẹ́ ká ìgbàgbọ́ ló kó bà lọ́jẹ́ bá wọ̀. ilayna marji'uhum gbogbo wọn ni wọ́n ń padà bọ̀ lọ́dọ̀ ọlọ́run àtúnṣe yá àtàjẹ yín àtàjíjáwé àtàjíwá gbòóyè àtàwọn àgbà ayé tẹ̀ ń tẹríba fún gbogbo wọn náà ń padà bọ̀ lọ́dọ̀ ọlọ́run. fadnabbi'hum bima 'amilu gbogbo wọn pátá làwọn ọlọ́wọ́ tó fún wọn ní ròǹtà ṣe àtàwọn ṣéwù yìí tí wọ́n rò báwọn olùsáyé tí wọ́n kàn ṣe nípa fẹ́ ẹni tó ní káyẹ́ báwọn àti mò bá dáná fún nǹkan fún lóúnjẹ wọ́n ní kí kí màlẹ́kà ojú òkú wọn sínú náà ẹ dákun ìbòlò náà wá sí náà ṣéwù tí wọ́n lọ sọ̀rọ̀ yẹn ṣéwù ọlọ́run pẹ́pẹ́ ìgbé ṣé ọlọ́run pẹ́pẹ́ náà wà ṣé àti lè léwu náà tó ní ẹ ìlú wọn ti wà ní sáré wàláyé wọn ní kankan wọn lágbára kankan mọ́ nígbà tá n bẹ láyé gan náà wọn lágbára kankan agbára kí wọn ní wọn ti tún wá dé ní sáré wàláyé wọn ti wá di òlẹ lẹ́ẹ̀ wọn ti di òlẹ lẹ́ẹ̀ tí ò lé kankan tó lè dènà kálukú tí wọn á nu kéjì ọlọ àgbo Ọlọ́run ní sáré Ọlọ́run ti di kálukú má bẹ́ẹ̀ kọlọ̀ dáhùn kó sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù sàárè kó sàbóyè gbogbo mùsùlùmí làpapọ̀ ni wọ́n ti lọ àwàtà kó bẹ̀ kọjá lásìkò kan tó dà. olùwọ́ bá ní má bànújẹ́ bánú na bí òun bí máa àmìlò tí wọ́n ṣe àwọn ọlọ́wọ́ bó sọ fún wọn iná lọ àìlèmú bí dájú sódò gbogbo tí kálukú ti sínú báyà rẹ̀ tí òbí jáde náà gbogbo ìlàwọ́ ọlọ́wọ́ bá máa numasi ọhún kọlí lẹ àwọn ọlọ́wọ́n bá jẹ́ kí wọ́n gbádùn orí rẹ̀ díẹ̀ díẹ̀ àti ṣéwù ọlọ́run bẹ́bẹ̀ tó lóun ó jòkó sínú náà àti ṣéwù làwálì tí wọ́n bẹ̀ pé dákun má ti bẹ́ẹ̀ sáńtọ́ bá àwọn òkú ká dára fún àti ṣéwù lérò ó ní ẹ máa dúró sọ àtàjẹ́ gbogbo wọn àyínà wọn. dárọjú kàmá dárọjà kúrúnù wà gàlàhùn má gàlàhùn wàlmárì wọ́yẹ̀rù mọ́kànlá gbogbo wọn ti lọ báwọn tó súnmọ́ wọn náà ṣe lọ wà á sọ fún yẹn kẹsí ó lórí ilẹ̀ àbí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò lè pẹ́ mẹ́ kò sì lè ti gbére láyé. tọrọ bá fún yàn lẹ́mìí gígùn tẹ́mi rẹ bá ti gùn kọjá ọ́ndrẹ́dì ayé kan sùn yóò sùn yóò sùn àwọn ọmọ ẹ̀. òun kò ní gbádùn ara ẹ̀ mọ́ lásìkò òtútù ó lè máa pariwo lásìkò oró lè máa pariwo òtútù sísẹ́mù ló jẹ́ ọ̀rọ̀ rẹ̀ oníyàwó ọmọ rẹ̀ máa fi sùúrù lókù tí wọ́n fi bá a lò. ànábi ti sọ pé mo pọ̀ lọ láti gbà tó ń ti pé bí ẹnu àwọn yẹn ló máa kọjá sẹ́wọ́ntì ọ̀pọ̀ àwọn yẹn tó máa kú láyé láti ayé tòun sábà ní tòun láàrin fifty to seventy ni díẹ̀ ni ó máa sọ dáre díẹ̀ ni ó sọ dẹ́ torí ẹ̀ o ò lè jù sáyé gbogbo àwọn táwọn máa ń pàtàwọn nítorí náà àwọn tí ń pàtàwọn lórí náà ń padà lọ bá wọn oníkálukú mẹ́sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ní ká ṣe ká má sẹ́sì léwu kan ṣẹ̀sìn ọlọ́run tó wà gbé pàdé ọlọ́run ọba èyí ò ní kókó torí ọlọ́run ọba ló fún wa ní òun ó sì fún kálukú nígbàdùn ayé ìdí ẹ̀ tó mọ̀ ní tọ́kùrọ̀ mi ilẹ̀ àdáyébẹ̀ kọ́lé yìí ẹni bá jẹ́ ní ìyanu wọn àwọn ọlọ́run ọkú wa ti kéde ó gbé ó àwọn ọlọ́run ọkú wa pàpàpàmára àwa ti yí lọ́gbọ̀ngbọ̀n lọ sínú ìyà ìyà tó nípa tí lọ tẹ́lẹ̀ gbá ìyá ọlọ́run ọba yìí máa yóò tẹ̀lé gba ìyá ọlọ́run máa jẹ́ tí ó gba àwọn tẹ́lẹ̀ wọlé pé ṣé wọ́n jẹ́ ní ọlọ́run náà lẹ́ni ọlọ́run ní ẹ̀ máa ní ṣe tán nínú tó gbàwọ̀ ní ọlọ́run tí ń ṣe àwọn èèyàn lọ́nà tó ń kó àwọn èèyàn sójú ọ̀nà àwọn ẹni ọlọ́run torí ẹ̀ kálukú ti bá rẹ̀ tí ó ti bá rẹ̀ kálukú ti wọnú sàárè àwa tá a kú bẹ̀ ní ká fún àlámàrí ayé wa ṣe àwọn tí wọ́n kú pẹ̀lú àìmọ̀kan tó wọ́n rò bẹ́ẹ̀ ọ̀nà ní fọ́lọ́kùnrin ó fi hàn sẹ́lómi náà fún òun táwọn èèyàn ní ti ń parọ́ kálukú náà àtẹnirọ́ àtẹni òtítọ́ kálukú ti lọ pàdé ọlọ́run àmọ́ tí wọ́n bá sọ pé kálukú sọ tó bá nídìí ká sọ pé léyìí ò dáa á sọ pé kò dáa. káwọn tí àwa àtàwọn tí ń bọ̀ lẹ́yìn wa mọ̀ bá rí ní iyì báwọn bàbá tòlí náà ti rí níyì tí wọ́n fi ń ṣe báàrí lójú àgbo torí ẹ̀ gbọ́dọ̀ wa ọlọ́pọ̀bà Allah subhanahu wa ta'ala ní wọ́n á ní ibú ila rabbikum wa aslimu lahu olùwọ́ba ní gbogbo yẹn pátápátá ẹ padà sọ́dọ̀ olùwọ́ba yìí kẹ́ ẹ sì gbàfà fún ẹ gbàfà ẹ padà sọ́dọ̀ olùwọ́ba yìí kẹ́ ẹ sì gbàfà lára májèmú la ilaha illallah ni a máa ń pàdé tọ́lọ̀ bá ti ní báyìí ní orí bẹ́ẹ̀ ẹlòmíì lásán bá kí kíbla lọ́wọ́ bá ní akọjú kọ́ kájà ní kọ́ kírun kakọjú sí kíbla kírun bẹ́ẹ̀ bá sọ fẹ́ lómi ìlànà pé ẹ̀ máa kọjú sí kíbla yóò sì máa bínú. wà á yìnbọn islam yìí rẹ islam rẹ wájà yìí jẹ́ islam ní kí ojú wọn ju sẹ́lẹ̀ kó fi hàn lọ́wọ́. wọ́n ní òfin ti kíbla òun jà ẹjọ́ wo bóò ni òtún bóò ló ti jẹ́ bóò la ti mọ kíbla bóò ló ṣe fèsì rẹ̀ kí ni kíbla láti bó síbo ni ẹ béèrè àwa ní gbàgbà torí ẹ̀rọ dọ̀wọ́ wa ká ṣàkíyèsí ara wa ká padà sọ́dọ̀ olúwa wa ká sì juwọ́ ju sẹ́lẹ̀ fún un. bífọ́ gbà wo òrùn bá ní mímú kọ́bìlì ayé àti agbóhùnlé àdẹ́ẹ̀bẹ̀ ẹgbà àpapọ̀ lọ́wọ́ síwájú kí àwọn òde wa bá yé. kọ̀mọ̀lẹ́ tó ń sọ̀rọ̀ pé pé tí àyè bá ti tán kò sẹ́nìkan tí ó ràn yín lọ́wọ́ kò sẹ́nìkan tí ó wà ràn yín lọ́wọ́ àtàwọn àtọmọ akéwò àti ọstáàzù àtàwọn tí ń pè ní ọstáàzù àti ṣéèkù àti ṣéèkà àti mùrídì àtẹni tí wọn ti mùrídì lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bálabàlá lè bí ọlọ́run bá dé ṣéèkù lè gba mùrídì lẹ̀ tí ṣéèkù yìí bá ń tàn yìí lóko ṣéèkù kan ló sọ pé àwọn mùrídì òun gbogbo wọn ní wà lùjánà wọn látú ní àtúntò òun bá wà lùjánà lóko ẹ̀wọ̀n bí ń ṣe wà tí mùrídìí ṣe ń tan ara wọn láyé mùrídìí ń tan ṣéwù ṣéwù náà ń tan mùrídìí mọ́jọ́ mọ́jọ́ ń bàtà ara wọn jẹ́ wọ́n ju ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ wọ̀. àfa wa nígbà tẹ́ ti gbà kémi náà èyí wà lùdánná òun gbogbo ẹ̀yin mùrídìí mi pátá èyí fi eyín sínú bí gbà téèyàn fi tábà téèyàn pa tábà sínú ní ìfà gbogbo yín símú tí bá ti wá pa gbogbo yín símú tí mo fún eyín símú tẹ́mi bá ti wá dénú àlùjánnà mi tán tí mo ti wọnú àlùjánnà tí mo ti gbé gbogbo yín wọ àlùjánnà èyí máa wá fún yín síta padà yípa tí yẹn fún un hmm, mala àlùjánnà tiẹ̀ mala hmm, àlùjánnà tiẹ̀ èyí máa fún yín kalẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan kálukú mala àlùjánnà rẹ̀ hmm, àwọn ṣéwù ìgbésí ayé tá a lò láwùjọ Yorùbá nìyẹn irọ́ pọ̀ irọ́ ti pọ̀ jù yóò fi mòrí ibi tí mú yóò fi sí mú bígbà tí bígbà tí èèyàn fi tábà tó máa dénú àlùjáná tán tó máa fi gbogbo wọn tó máa pọn wọn kalẹ̀ bígbà tí ń pọn fún wọn á ní máa la àlùjáná rẹ àlùjáná tó dẹ́kun lónìí gbogbo àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn tó fi jáde ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò wá gbọ́ yẹ ṣùgbọ́n ọmọ bíi ti ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ láàmú lọ bí àwọn lọ bí pẹ̀lú pé àwọn tá a ti àwọn mú àfa làwọn eléyìí ni súfì ni wọ́n ń ṣe súfì sì ní olódò olóko ń bẹ̀. ẹni tí wọ́n kún ma kí wọ́n gan tó bá jẹ́ ọba ti sọ pé tẹ̀síwájú kan ló ń fà kiri kò ní tọ́ kí wọ́n mọ́ lèlé pé yóò wá máa tó tọ́ nínú ẹ̀sà àti tí ò tọ́ ọpọlọ ọgbọ́n orí ló fi máa ṣe gbogbo ẹ̀gbọ́n orí ọgbọ́n orí ọgbọ́n orí ọpọlọ ọgbọ́n orí ọpọlọ àti ọmọ orí tó já pé mèmúrí dí mi nílà àga ìbíṣẹ́ wù lọ. ọmọ tó mi tó ẹ fi ọgbọ́n orí lásán lèyìn bá fi dí àlùfáà ní ọmọ tó mi ó nílà àga ìjọ àfáà rẹ lọ. ṣùgbọ́n àyè ọ̀tọ̀ ìmọ̀ yẹn la máa wá fi kọ́ra wa. sókún eléyìí kásà kéèsì káṣàkíyèsí lára àwọn májẹ̀mú la ilaha illallah wọn náà ní kéjì ó sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba káwá ju ojú sí ilẹ̀ fún gbogbo ńlọ́run bá ti paláṣẹ àti tó bá ṣe lófin pátá kápalẹ̀ máa ti máa kòfin ọlọ́run ọba mọ́ kápalẹ̀ máa ti máa ya pọ̀ òfin ọlọ́run láti máa ta kòfin ọlọ́run láti máa ta kòfin Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú wele eléyìí ɛnu ẹnu tá a gbọ́dọ̀ ṣe ni abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó dáàbò wa kó dáàbò bó silam wa la ilaha la wa kɔlɔn kọlọ́n fún alágbóyè rẹ̀ eléyìí tí mú ní dìrì rɛ rẹ̀ láyé àti níjọ́ pé dàrúkẹ́ àmà àti ni nínú wala la ilaha illallah ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ربنا لا تجعلنا وأهلنا وذرياتنا من المغلوب عليهم ولا الضالين واجعلنا من عبادك الصالحين ومن أئمة المتقين اللهم ارفع عنا هذا الوباء واكشف عنا البلايا يا رب العالمين